méjì. Nínú àwọn ìyàwó méjì yìí ìkan lọ́mọ mẹ́rin ìkejì lọ́mọ méjì. Ṣùgbọ́n ẹni tó kú tó jáláìsí yìí ó ti níṣẹ́ kan tó ti ṣe kalẹ̀ èyí tó ṣe pé lọ́dọọdún owó kan máa ń wá láti ibẹ̀ wọ́n ní bóyá owó yẹn tó fifty thousand. Báwo làwọn máa ṣowó yẹn? pàápàá jùlọ kan wà nínú àwọn obìnrin ó fara mẹ́bí gan ṣùgbọ́n kejì ọkọ̀ mi mọ wá fẹ́ èmi ọ̀wá fẹ́ bí iná lòun báwo la sì fẹ́ pínwó yìí alákọ̀ọ́kọ́ aljawab ìdáhùn alákọ̀ọ́kọ́ nínú tó bá òfin ẹ̀sìn ọlọ́run ọba mu òun ni pé ìgbà tí ẹni yìí ti ṣaláìsí àwọn àyàwó rẹ̀ méjèèjì wà í sí ìyàwó yín máa wọ́n ti dọ́mọ ilé wọn àwọn ọmọ ní bẹ láàrin ẹ̀yin àti wọn káwọn obìnrin ó sì tó lọ́kún tó padà sọ́dọ̀ àwọn òbí wọn ẹ pè ogun aláìsí nǹkan tó jẹ́ ìpín àwọn obìnrin ẹpin fáwọn obìnrin yìí bọ́rọ̀ pé nǹkan tó jẹ́ pín àwọn ọmọ ẹpin fún wọn pẹ̀lú òfin ọlọ́run pẹ̀lú ṣẹ̀ríà ẹkí sáwọn tó mọ̀ nípa òfin ẹ̀sìn bákan náà irú iṣẹ́ tẹ́ sọ pé ẹni yẹn ṣe kalẹ̀ owó ọmọ wa bẹ̀ lọ́dọọdún yẹn nínú tó bẹ́ ètò ẹ̀sìn mi ni kí dópin iṣẹ́ tó bá jẹ́ nǹkan títà ni kí wọ́n ta sọyé owó rẹ̀ gbogbo ẹ̀nà wọn agádà àtàgà tí mẹ́lẹ̀ ẹni àti bẹ́ẹ̀dì tó dórí àgbé rẹ̀ gbogbo ẹ̀ pátápátá wọ́n gádà rẹ̀ papọ̀ wọ́n pín fún kálukú pẹ̀lú òfin Ọlọ́run toró tó so yín pọ̀ ó ti já àbùrọ̀mọ́ sọpọ̀ kan fara mẹ́bí ọ̀kan fara mẹ́bí wọ́n èsè ti dọmọ fámílì wọn torí pé òun bá so yípọ̀ ti jápọ̀ pé kí wọ́n mọ́ kìí so yí kò sì sẹ̀tọ́ kẹ́nikẹ́ni nínú yín kí ìtẹ́sọpọ̀ fara mẹ́bí ọwọ́ ẹnìkan wá pé alọ́rọ̀ kàkà fẹ́ sọ mo rí ìyàwó lábátọ́ wá ń pẹ́ à obìnrin dájọ́ àjọ dámọ̀ràn ni èyí àjọ wà pẹ̀lú obìnrin tí è ṣe ìyàwó wa gbogbo àwọn kan wọ́n yà ma dá wọn padà ọ ta bá ń fẹ́ kí orílẹ̀ ìdá dá àbùrọ̀dá wọn dúró ká fi rí wọn bí ìyàwó láàmọ́ ń pẹ́ ọlọ́kan ṣe dáadáa ọlọ́kan ò kí lọ́dá àti ẹ̀kọ́ tẹ́lẹ̀ pàtọkọ tó jẹ́ ti wá ọmọ tí wọ́n bí ní bẹ̀ láàrin wa irú ọkùnrin méjèèjì fàpẹẹrẹ ni o èyí tó bímọ mẹ́rin yẹn obìnrin méjèèjì nǹkankan náà wọ́n jọ gbà tọrọ dájú pé tọkùnrin bá mú lọ́pọ méjì obìnrin ọmọ mú ẹyọkan tá a bá pa nǹkan yẹn mẹ́rin papọ̀ òun ni ọmọ jẹ́ méjì táwọn yìí ẹ̀yẹn ṣe ń gbà tí a lè ṣe dáadáa ẹ gbọ́dọ̀ fún tán gbogbo ẹ̀ lọ́wọ́ bá ti sọ́nu Kùránì Ọlọ́run ẹ má torí pípa àwọn obìnrin yẹn bá ń ṣe nǹkan tó dùn ìkẹwàá gbapá kan nínú tẹ fún àbíkẹ kọ́ dí wọn pé lọ́rùn ẹ gbọ́dọ̀ fún tàníta lọ́mọ̀ ní ẹbí bọ̀dá mi ṣe mọ́ kẹ́ ìpéèké mi náà gbogbo lẹ́yìn ọ̀kan yìí ọlọ́ni èyí ló kó akọ́rọ̀ bí tẹ̀kọ́ ẹsẹ̀ déédéé déédéé ló súnmọ́ pé èèyàn bẹ̀rù ọlọ ilé ìjẹbù ti jẹ́ ó clear àbí gbogbo ilé náà làlàyé wá lórí rẹ̀ ní Kùránì táwọn ọmọ yìí a jọ ọmọdé á pín dúkìá wọn á wá fà á lẹ́nìkan tó ní àmánà lọ́wọ́ yóò mọ̀ sọ dúkìá yẹn ìgbàláyè ń bẹ fún pé kó invest ẹ̀kọ́ ọmọ fi ṣe business sóyé gbogbo nǹkan yẹn tà ní ẹ̀sọ́ dówó tó iye báyìí lówó lágbájáde àtòwò tàbí tó là kásìlò gbọ̀dá mẹ́ ìgbà sọ́wọ́ sóyé ẹniyẹ ìgbàláyè ń business kódà èrè tí ń bá ń yí ìgbàláyé bẹ kó náà mọ jẹ́nu èrè yẹn tó bá jálá ìní ni bọ́lọ́wọ́ bá sì sọ ṣùgbọ́n tó bá jẹ́ni tó ní kọ́mọ bá wọn mójútó kọ́mọ mú nǹkan kan bẹ̀ gbàtọ́ jẹ́ni tọ́lọ́wọ́ bá kẹ́ tẹ́lẹ̀ títí táwọn ọmọ yóò fi dàgbà tó tó kọ̀ǹtó dúkìá wọn àwọn afọ àlè wọn lọ́wọ́ iye báyìí ló tán kún fún bàbá yín kú orí ibi tó dé lónìí àlùbáríkọ ọlọ́run ti ẹni two million ti ẹni four million ti ẹni adé àǹdùfà rẹ̀ lé wọn lọ́wọ́ ọlọ́run bá ní ẹbẹ̀rù ọlọ́run ẹrẹ́ tẹ́yìn náà fi àwọn ọmọdé lẹ̀ tẹ́ bá sí ogún wọn níṣekúṣe ọmọ tó bá kéré wọn kíkà ń lo fàdúkẹ́ rẹ̀ fún àmọ́ bá mójútó yóò dẹ̀ jẹ́ àmánà sí wa lọ́rùn tí ó lákọọ́lẹ̀ yóò ní ètò ọkọ̀ fún wa bí ń ṣe ń yèrè tì gbogbo ẹ̀lámọ̀ mójútó ara pé à ń sẹ́sìn náà nìyẹn eléyìí jẹ́ bó ti jẹ́ náà wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh

àwọn ti kí sọ̀látùl magribi tán ní masjidi tàwọn ṣùgbọ́n láàrin magribi sí ìṣáì alkọ̀ mọ́ ń bẹ ní mọ́sílásì kan àwọn wá lọ síbẹ̀ láti lọ fún alkọ̀ gẹ́gẹ́ bá sì ṣe mà pé gbogbo masjidi tá bá dé ohun tó wà nínú ṣẹ̀ríyà òní kíká tó jókòó á sì méjì báwọn sì wá dìde táwọn fẹ́ mọ́ sí méjì yẹn ẹnìkan wá dé ohun ò tí kí sọ̀látùl magribi ọwá jọyìn wà ọjọyìn wà láti mọ̀ bá wa kírun bọ́yọ́ lérò pé mọ́gbìmì là ń kí kíláàsì ṣíbẹ̀ kíláàsì ọ̀rọ̀ méjì lọ́wọ́ alẹ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ ọ̀rọ̀ kan ni pé ká fọwọ́ tì ká ṣe báyìí ká fọwọ́ tì nítorí pé náfílà làwájì ọ̀rọ̀ kejì ni pé ká fílẹ̀ kó o mọ̀ fi mọ́ àníyàn mọ́ bídò ẹ̀ kí n lọ káàmọ́ sínú fúláwà lọ ìkíní Yusuf Amadi. ìkíní kejì rẹ̀ ìkíní kejì rẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n èyí tó tọ́ jùlọ táà gbára lé ni pé kó fi ẹni ẹlẹ́kọ̀ọ́jọ́ kírùn wọ́n ma ṣe náfílà wọ́n ma kí ọ̀rọ̀ yà wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ Mu'adh ibn Jabal radiyallahu ta'ala anhu òun wọ́n fi ṣẹ̀rí ẹ̀rìpẹ́ méjì ni Mu'adh ma ń kírun lójú ayé annabi yóò kíkà lẹ́yìn annabi tó bá ti kírun tán yóò padà ládùúgbò yóò èyí tí mò ń kí ládùúgbò wa tí wọ́n kí lẹ́yìn mi èmi ṣe náfìlà ni àwọn kí ọ̀ràn yìí mo rò pé fúndẹ̀lẹ́ ilé ẹ̀ làwọn agbára lé wallahu ta'ala àìlẹ̀ náà ẹ̀kẹ́jì náà náà ojú ìjẹ̀kẹ́ bí pàtàkì Àwọn yẹn mọ́ jẹ́ ní ọ̀dọ̀ wa gbàgbọ́ ẹni tó fẹ́ yọ ẹgbẹ̀gbẹ̀ kì í jẹ pátí lásán. Alhamdulillah, oníbẹ̀rẹ̀ ni Zakatul Fitri, èyí ta máa ń yọ tí ààrẹ bá kọ ẹyọ kan tàbí tààrẹ bá tán lọ́jọ́ ọdún. Tó sì jẹ́ pé bó ṣe wá nínú hadith ni pé oúnjẹ tó gbajúmọ̀ nínú ìlú ta ti fẹ́ jọ òun ni ká fi yọ́ a mọ̀ yọ sọ́ọ̀rù kan lórí ẹyọ ẹnìkan tó bá jẹ́ pé múdù ni múdù mẹ́rin ni ọmọ jẹ́ lórí ẹnìkan wọ́n wá ní ẹni tó fẹ́ yọ zakatul fitri báyìí oúnjẹ tó fẹ́ fi yọ ohun ìjẹ ṣùgbọ́n àwọn máa ń jẹ nínú ìlú yẹn ìjọ tán tí ò lè jẹ ló fi yọ bí eléyìí ni ìbéèrè wọn aljawab ìdáhùn ni pé lópin ìgbà tó bá ti jẹ́ pé oúnjẹ yẹn gbajúmọ̀ ní jíjẹ nù ní ẹ̀ ọ̀tọ̀ láti fi yọ torí ọ̀kọ́ lọ fẹ́ jẹ nǹkan tó bá fẹ́ jẹ òun lọ́mọ béèrè pé tí mo lè jẹ àbí má jẹ wọ́n sọ fún ọ pé tó bá ti jẹun tí mo ń dọ̀ọ́lá mú nínú àdámọ́ ẹ̀sìn ní ká má jẹ ṣùgbọ́n tó jẹ́ àdámọ́ tí ń dà ọ́ láàmú kódà best food ẹlòmíì ẹni pákí tí ẹ̀yìn ọmọ pé tẹ́yàn bá ropákí lábẹ́kúta tó bá pé èyàn sí ó sì náwó ni àmàlà funfun ni wọ́n ń pè ní Ìbàdàn lọ́dẹ̀ wá tún délọ kàn wọ́n pè dúdú àbí fún yóò pè fún ẹ̀rì pàwọn èyàn mọ́ra funfun yẹn ju dúdú lọ fún délé ìkọ́ gbajúmọ̀ lọ́dọ̀ yẹn láti jẹ bẹ̀tọ̀ oúnjẹ tó gbajúmọ̀ ní níbò mi láti fi yọ zakatil fitri ọ̀tọ̀ wallahu ta'ala a'lam. نعم زكاة المال نعم نعم نعم نعم الحمد لله oníbẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ tàwọn lórí zakatul mal zakata mọ́ yẹ lórí owó wọ́n ní arí ẹnìkan ó sìnrìn àjò kúrò ní Nàìjíríà ó lọ sí overs ìgbà tó délù yẹn tí ó fi dé ó ṣe dédé ọdún kan kó ní ló délù yẹn nínú owó tó ti save sákàntì rẹ̀ fixed deposit ní àbí àti 15 million a sì pé 15 million ó ti wọ́n ní sọ́ kò fówó èèyàn ṣiṣẹ́ ká má gbàgbé o bí wọ́n ṣe ń wí náà ní wí yẹn o wọ́n ló kó sákàntì rẹ̀ ni o ǹjẹ́ sàkọwọ owó yẹn bí owó tí ò fi ṣiṣẹ́ ṣe sàkọwọ bí aljawab ìdáhùn ni pé zakawọ zakawọ tó ń ti pé kò fi ṣiṣẹ́ tọ́rọ yìí mọ̀ yí pé obìnrin tó kó góòdì sílé

kọmọ bẹ́ẹ̀lú ọjà ẹkọ̀ náà mi ní nǹkan kan kọ̀ jẹun ìwọ nìkan wọ́n níbi 80 something million ó ní ọmọ sinmi lákàntì ọmọ rẹ̀ zàká lórí rẹ̀ lọ́dọọdún ni ó ló tó òfin sẹ́bẹ̀ ní ibọ̀ jẹ sẹ́kù ló kó kan pamọ́ àwọn kan ti ẹ̀rí fi iṣẹ́ ìwọ kó pamọ́ àfitọ́nà ọba ipò lókù gbogbo owó tó bá ti wọ ní sọ́ àfikà tí ó di àsùjá bá nàbì sí sọ al'akara ejò ńlá tó jẹ́ apárí èyí tí ó mọ̀ léyàn kiri lálìkì àmà tó mọ̀ sọ pé annamaluka annakanzuka èmi lówó ẹ̀ tó kójọ láyé èmi ní dúkìá tó fi pamọ́pọ̀ ìyọ ìwọ ọlọ́run lórí rẹ̀ yọ́ wá kọ́fà ọ̀nà mẹ́ta yọ́ kọ́fà ìyẹn nìyẹn yọ́ kọ́fà ọmọ pé tí ó mú wá tápà fa ń tọrọ owó mo ṣe kéré mọ̀ yìí mo ti wọ zàká ti pẹ́ ọdọọdún ní sí yọ pẹ̀lú ògbò ọlọ́run ìsínà tí ó gba zàká ẹ̀ ṣùgbọ́n ìwọ ọlọ́run ní tọ̀gbọ́dọ̀ má yọ nítorí kò lè rárá rẹ nínú ìyà ọlọ́run ó gbẹ́ tó rẹ wọ wọ́n tó ilé ìjẹ́bù ti jẹ́ wallahu ta'ala a'lam wa alaikum salam wa rahmatullahi wa barakatuh glasses náà náà Ọlọ́run náà. àwọn tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣe wọ́n fún kálímọ́tò tó ti wọ́n fún mi. àjẹ́ jẹ́ alhamdulillah oníbèrè sọ pé bàtà ń alọ̀yá àyà kan wá tá fi sálàyé ọ̀rọ̀ náà àyà yẹn wá láti ní Suratu Tawbah ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ojú ogun nítorí pé anábì sallallahu alayhi wa sallam oúnjẹ kéré lójú ogun yìí anábì wá fún àwọn tó mọ alukura'an anábì gbépò wọn ga ó fún wọn lóúnjẹ ṣáájú àwọn tí ó mọ̀ ó sì jẹ́ kó tí wọ́n gbà kọ́pọ̀ láti lè jọ jẹ́ rọ́gbà fáwọn tí ó mọ̀ náà pé à ah, èmi náà hákùnrin àtọ́bá jẹ́ pé mo ń fi wọn tò wá sẹ́yìn nìí tó ẹ́pá àwọn olùmọ̀ ní ọmọ gbàwájú. eléyìí ìṣẹ̀lẹ̀ yìí ká wọn lára ó wá jẹ́ káwọn apá kan náà sọ pé tán bá ní àwọn owó náà yàwọ̀ bí ajú lójú ogun yìí tán bá láwọn ni wọ́n ya ajẹun kí ikùn kankan àwọn tó láàrin wa ni ọ̀rọ̀ sọ yìí wọ́n sọ láàrin ara wọn ni lọ́lọ́wọ́n bá fi sọ àyà yẹn kalẹ̀ pé kuntum tastazihuna la ta'tadhiru qad kafartum ba'da imanikum Allah ni sọ́lọ́run àtòjíṣẹ́ ati àti àwọn àyà rẹ̀ táwọn ènìyàn sórí tọ́lọ̀n fi pọ́n wọn lé lẹ́fí ṣe ẹ̀yẹ́ lẹ́sọ́ ní nǹkan àwàdà pé wọ́n jẹun fún náà kankan àwọn ní alára à ń sáwàdà náà lọ́ọ̀ ni ẹmọ́ wá wá wí ẹ ti di kèfèrí eléyìí ìdí ni tí al'imam ahmad ibn taymiyyah rahimahullahu ta'ala nígbà tí wọ́n kọ́ ní kò tán pé ní annawakidul islam ohun tí wọ́n ba islam jẹ́ wọ́n fi kọ fífi ohunkóhun sí ẹ̀yẹ nẹ́sìn wọ́n kà sí ayà igẹ̀gẹ̀ ni wọ́n lò lẹ́rìí torí ẹ̀yẹ ni ní nǹkan gidi àti pàtàkì oníbèrè ni Ṣe nígbà tí ṣẹlẹ̀ yẹn kan tí ọlọ́run ọba wa ti kàfàrà àwọn yẹn láti mórígbò níbi láti mórígbọ́kò níbi kúfùrù yẹn ṣé wọ́n tún ṣáadá pè ní àbí sí ànábì yàn wọ́n lódì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfikún wọn ni àbí ìdáhùn ni pé mi mọ nǹkan kan tó jọ bẹ́ẹ̀ ìdáhùn mi ni pé mi mọ̀ kankan tó ṣẹlẹ̀ mẹ́ lẹ́yìn pé ọlọ́run bá wá díklé àwọn ní káfẹ́ ibi tí mi mọ̀ tọrọ kan sí nìyẹn ṣé lẹ́yìn ìgbà yẹn wọ́n padà lọ gbégbésẹ̀ kan àbíbá kan nǹkan tá mọ̀ mọ̀ ni pé àwọn sàábì ò ní dákẹ́ wọ́n tún wọ́n bá iṣẹ́ rẹ lọ èyí tí ó tóbi láti lè fi pa ẹ̀ṣẹ̀ yẹn rẹ́ bẹ̀tẹ̀kọ́ tí imam Ahmad ibn Temi afẹ́ká kọ́mẹ̀ ni wọ́n fi pé nínú àwọn ìlàwákìdì Islam pe inú tẹ́yàn máa sọ́ra fún ní ó tẹ́yàn gbọ́dọ̀ sí wọ́n àwọn ará débẹ̀ kọ́mọ̀ jẹ́ pé ọlọ́ọ̀bọ́ parí dìkírì yẹn a sì mọ̀ pé gbólóhùn yí báyìí gbólóhùn tọ́lọ̀ ti dìkílà pé wọ́n ti di kèfèrí so yóò tó mú ọkú ń bẹ kọ́ndíṣàn yẹn yóò jẹ́ pé wọ́n tún ṣiṣẹ́ míì èyí tí ọlọ́ọ̀bá nìkan ló fi gbé kúfùrù yẹn kó lórí wọn wallahu ta'ala ó clear díẹ̀ gbọ́lọ́kù sí Òun ní kí o lẹ́yìn. Èèyàn yàtọ̀, ìyàtọ̀ ti wà ń bẹ̀. Ìyàtọ̀ ti wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ tabárí ẹnikẹ́ni tó kó sí ọ̀kan nínú àwọn tí ma sọ̀yàn di kèfèrí nínú Islam ṣe mú bá ṣára lábákàfàrọ̀ ènìyàn ìbéèrè ènìyàn ìdáhùn ní pé rárá nítorí páwọn olùmọ̀ ní ń zúrù mẹ́fà wà nílẹ̀ tá fún ènìyàn tọ́rọ àkíyèsà nìlẹ́bìí tó bá jẹ́ páyà mi lè sọ̀kalẹ̀ rásìkò yìí tó bá fi sọ̀kalẹ̀ tó dìkílẹ̀ àwọn àlọ́rọ̀ mọ̀ torí pẹ́rì pé ìtọ́sẹ̀lẹ̀ yẹn ọlọ́run ló dìkílẹ̀ rẹ̀ tanu wá bí láti ọkọ̀ ọ̀pára sọ́lọ̀ lẹ́nu ẹjọ́ tó fẹ́ dá ló ti dáì mo rò pé ṣùgbọ́n irú àwọn nǹkan ìyá mọ̀ fi sòǹdí wọn tó bá ṣẹlẹ̀ náà sára ọ̀rọ̀ tó lè sọ yẹn di bẹ́ẹ̀sì sọ ní ẹ̀ ní sọ pé bó ti sọ rẹ̀ ó ti di kèfèrí mọ́rọ̀ pé ó lè sọ àyà di kí lè ta fi sọ bẹ́ẹ̀ tó dúkú sí sí kọjá pé yọ gba óvúrú bil jahd kó mọ́ mọ̀ pé ọ̀rọ̀ kan máa sọ̀yà di kèfèrí àìmọye àfá àti máa sọ̀rọ̀ lérí rédíò ẹgbẹ̀rún pẹ́nu wọ́n bá gbé lérí rédíò wọ́n rò pẹ́ni tó ah àfá làwọn yọ́ mọ̀ kún sí yọ́ mọ̀ jáde nítorí pé ẹnikẹ́ni ìdí tó fi jẹ́ gbójú ọ̀nà súnà dà nìyẹn wàláhì alùsúnà lè mọ́ lè dákọ̀ ìdátúkà ṣùgbọ́n tó mọ̀ tó sọ̀rọ̀ ìdíkẹfẹ́ tí máa ń sọ̀rọ̀ báyìí ẹ mọ̀ pé òṣùwọ̀n bẹ lẹ́nu rẹ̀ tó bá ti sọ ah, ah ó tún ti kó sí mo rántí ẹnìkan tá lọ gbá ń lé jọ́kan tí wọ́n ló ní káwọn èèyàn béèrè béèrè ń bí public dawa mohaz dé bá lọ béèrè béèrè ọba rí pọ́ ọmọ yẹn fi ẹ̀rí gbé òun ṣubú lọ́ba yarí ẹ̀nà àwọn bá dìde wọn fẹ́ràn iná ọmọ ọmọ ní o ee mú kó mi ọba dijọ́ kejì abá lọ kà mọ́lé ọ̀rọ̀ kan lálá gbogbo àfáàmù zákìrò àwọn àfọ́ ọ̀pẹ ni wọ́n bẹ́ẹ̀ ayé sú ọkùnrin táwọn ó ní gbogbo tí wọ́n sọ lẹ́ ń pé ìskíni tí wọ́n ìsì wọ́n lẹ ti kó sí ní kí ni mo kó sí gbogbo ọ̀rọ̀ tó sọ ń tàbọn lọ ni tó náà wọn mọ̀ sún ọ̀rọ̀ kankan ẹ́ olùkọ́lọ́wọ́n lọ́jọ́ òní kọ́lọ́n sáwọ́ ah, ni mo dá wọn ẹ̀tún kọ́lọ́wọ́n bọ́ wọ lọ́jọ́ òní ah, ah, ni mo ni tọ́rọ mọ́ kó sí a ní ìtọ́ bá ti gbádùn bet lọ́dọ̀ tí wà ọmọ nímọ̀ kó kó sọ́rọ̀ àwọn ti lẹ́kọ̀ọ́ síbẹ̀síbẹ̀ náà ó zòrò bèèrè jáàlì gbẹ lórí rẹ̀ sóyé ó zòrò bè náà sí ẹlòmí mọ̀ gbàgbé yọ́ mọ̀ pé tẹ́rì bá pé sí ní o tẹ́rì bá ti pé sí èmi ọkà fara rẹ̀ ní o kí lẹ́ni tó pé sí tàbá ti wí fún tí ọ̀gbọ̀n lẹ́ẹ̀mí ló báwo ló ṣe sọ báwo ló ṣe sọ gan tó èrò ìwí irọ́ ní sì ń pa àìmọye ní ọ̀pá eléyẹn òun ó ti lọ tọ́bá ti lọ ẹnìkan bí lè rọrọ̀ kò tètè gẹ́ẹ̀tì ẹnìyàn ọpàdà tẹ́sì òun ni ah lágbádá wọ́n ni kèfèrí ni hàn ilé ní kí ni mo kó sí ó ní ọ̀dà àbíbù marcus ṣe kèfèrí lọ́dọ̀ rà bí ṣe tí ìbá àgbà ṣe mi náà ti di pé ẹ lè gbọ́ kẹ́nìkan tó gbọ́ súnà yọ sọ pé kò sí ti ń jẹ́ pé a ń ka fara èèyàn ń bẹ dáadáa tó yé ẹ sì lè gbọ́ kẹ́nìkan gbọ́ súnà yọ sọ pé wọ́n mọ́ fi síbí ka fara èèyàn ń tí ọ̀gbádùn ní ṣe bẹ́ẹ̀ àbí ìgbà tánàbí sọ pé òun mọ́ fọ́ mẹ́ta jẹun tó àfi síbí jẹun tẹ̀sírí nìyẹn wọ́n ti di kèfèrí báyẹn àfáà kéwìyàn yẹjú tẹ́ wálé kéwìyàn yẹjú ó yẹ kẹ́ padà sọ́hùn fúndẹ̀lẹ̀ ilé ẹ̀kọ́lá wa wí o mọ́rọ̀ pọ́yẹ́ àtọ̀rọ̀ tó tó kú fúrú àti ètò tó kú fúrú ká máa kà fara èèyàn èèyàn di tẹ̀kfẹ́rì yẹn bákan náà kẹ́nìkan dẹ̀ kó sí ta rí pé kúfúrú bá wáhà ni ẹ̀tún gbọ́ ṣáàrùtù rẹ̀ bá wáhà kí ẹ̀ tún mọ́ kà fara rẹ̀ tí yé ẹ pé Sheikh Alison kí tí ohun tó sọ nìyẹn náà ó ní olùmọ̀ ni ní Madina olùmọ̀ tó pé àwọn pàráfíṣọ́ òdó sẹ́nu ọ̀nà rẹ̀ wọ́n ti mọ̀ bàtí ọlọ́kí òun ní mọ́síláṣí wọ́n yí lọ ní lórí wheelchair wọ́n yí lọ báyìí wọ́n mọ̀ sáré béèrè question yẹ̀ sheikh bí fadlùkù wọ́n láàrin kọ́ wọ́n mọ́sílásí iná ni ma ń dá àwọn lecturer lóhùn tó bá tún ti wọlé ẹ̀ lérí mọ́ ẹ wọ́n bí in dáhùn béèrè sí lágbájá di kèfèrí àbí di kèfèrí bí mo ṣe dáhùn béèrè tó dáhùn rẹ̀ rí oníkọ̀sẹ̀ tí bí mi ti máa dáhùn rẹ̀ wọ́n kí ló dé ó nítorí pó léwu gan ó ń tọba sí mistake pẹni tí èsè kèfèrí kèfèrí ọ̀rọ̀jà ìlàpọ̀ ilẹ̀ àìwọ́dí kèfèrí àdísà náà ó ní bákanà tọba tún lẹ́yìn tó kó sí kúfùrù tọba tún pé ń káfìrì ó tún ní kèfèrí ó tó léwu tó bẹ́yẹn ó ní tún ọba ti bì wọn ìmọ̀ ń pẹ́lẹ̀ òun ah hey ó léwo ọlẹ́ ìníjẹ̀bọ̀ ti jẹ́ kọ́lọ̀kọ́ sàánúwà na sẹ́ntà bá ti pè ní kèfèrí ẹnìkan lòun tún dojú masala rú nígbà tó dé dáwà súnà lọ parú làwọn yẹn fẹ́ràn rẹ̀ a ìlú ìdágan Nàìjíríà dáwọ̀ wàláhì ẹn tí mo ń sọ yìí a mọ́ fẹ́ lè gbé mi nígbà yẹn sẹ́rí táwọn pé sọ rọ́bìsì báyìí rẹ̀ mọ́ káwọn yẹn pè ń bí ti jẹ́ lọ táwọn èèyàn ti mọ̀ pé eléyìí ọgbàdùn wọ́n pàkì ẹ̀dánú ní eléyìí ó jẹ́ mọ̀ pó dodo làwọn èèyàn wà áfta ìwọ́kọ́ ni wọ́n nífẹ̀ẹ́ torí tó bá jẹ́ pé fẹ́rẹ̀ ni wọ́n gbé borí òdodo tó bá ṣìnà wọ́n ṣìnà pẹ̀lú rẹ̀ tó bá mọ̀nà wọ́n mọ̀nà pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tó yìí ọ̀nà ẹ̀mọ̀ pé ní tẹ́bá ti pè ní mú tẹ́dì ẹ ti kàfàrà rẹ ní àábà àwọn àtàṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ kó ìgán mọ̀ tọ́rọ̀ rí bẹ ti sọ àbòsí lẹ́bíṣẹ́ tó wọ́n ṣe wọ́n pọ̀ sáma bídá wọ́n ṣe tẹ̀ksímù rẹ̀ sorry wọ́n ṣe tẹ̀ksímù bídá anibídá tó mọ̀ kẹfìrọ́ anibídá tó záyírá báwo ló ṣe á fẹ́ pé méjèèjì ní kèfèrí abba ẹlẹ́yìn sọ̀rọ̀ sọkúsọ nìyẹn tó mọ́ rò pé ó clear tó ti wá yanjú tán báyìí jazakumullahu khair náà ọkùnrin yẹn ti dìde náà wa alaikum salam wa rahmatullah Thank you alhamdulillah ẹni yìí níbèrè tàwọn ni pé àwọn jọ ń gbélé pẹ̀lú àfá kan tó jẹ́ pé ń yẹ sẹ́wò kọ̀wá sígbà táwọn kọ́stọ́mà rẹ̀ tí wọ́n yẹ kan lọ́dọ̀ rẹ̀ ọ̀wà wájú ọ̀dọ̀ yẹn ni wọ́n gbà kọjá wọ́n bá bèèrè pé ẹ wọn nìyẹn alákọ̀ọ́kọ́ ọlọ́run bá sọ pé wà látàzírò wá zẹ̀rẹ̀ tẹ́hún wízẹ̀rọ òfòrò ọlọ́run ní ìyà ẹsẹ̀ nìkan arẹ̀rọ ẹsẹ̀ nìkejì onírù kálùkù ní ọ̀rẹ̀rọ ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ọba ìjogún ẹsẹ̀ fún èèyàn tá bá fi gbà bẹ́ẹ̀ àti sọpọ́ lọ́run sàbòsí ni pípẹ́ ẹsẹ̀ tí lágbájá dá èmi jésù ó fún ẹ̀ṣẹ̀ àwọn sóhun lọ dẹ́ṣẹ̀ tọ́ ikú ti ẹ̀lọ́ amẹ́sẹ̀ ti lọ èyàn bú ní ẹ̀ẹ̀tẹ́ ẹ̀rọ dáadáa rọkùnrin yìí rárá náà nísìn báyìí ẹnìkan abẹ́rẹ̀ lọ́rọ̀ mi pé sáàfà ń bẹ́ ní kò sóhun tó fi mọ̀ ní bọ́yọ́ fẹ́ yẹsẹ́ wò ni lódòdó àfà yẹn yẹsẹ́ wò iná dáadáa àwọn èèyàn lásán náà mọ́ wá wá bẹ́ẹ̀ ni àyíbẹ̀kù tí wọ́n bá wọ́n ní tabáníká díjú kẹ́ni burúkú ó fi kọjá ẹni lè mí náà kọjá nímọ̀ alákọ̀ọ́kọ́ àkọ́kọ́ nípin nínú àbúrú rẹ̀ náà tí ń ṣe yẹn ohun ta lè fi nípin bẹ̀ ní kó ṣe ipá wa jẹ́ olùmọ̀ àwá sàlàyé àbúrú tí ń ṣe yẹn fún tọrọ náà ni wa idh akhadha Allahu mithaqa alladhina àjọ gbé àdéhùn láàrin ara wa ni pé wọ́n gbọ́dọ̀ máa ṣàlàyé fún àwọn èèyàn kò gbọ́dọ̀ fi pamọ́ afá òní ẹ̀yẹ́ tó bẹ́ndẹ̀ ayé pẹ̀lú ikọ́ dá ẹnìkan tó ga nínú ìjọ tí mo ti ṣe rí tí kálùkù mọ́ respect ọjọ́ tí mo mọ̀ pé mo free lọ́jọ́ tó pè mí tí mo ní aláàjì òní ẹ̀ ṣe ti túbá ó ní pé kí ni pàmẹ́bí lọ́lọ́run rán sí wa lé àṣùlẹ̀ ń tẹ̀lé ṣe mo pass message àbí pass message torí ìtẹ́ ń bá kì í sánàbí ló mú wá ó ní dùn dẹ̀ pé ọ́ tí mo pọn nítorí ọlọ́run sínú tó yẹ kó sọ fún mi ni yes wà máa dà bá dà alhaq illa dalal ẹ bùkátà kẹtùbá torí tẹ́ ń bẹ lórí rẹ̀ ṣe ń tánàbì mú wa kọ̀dẹ̀ ní tẹ́yìn lọ́rùn lálìkì yàmàkẹ́ dìde lẹ́yìn ẹlòmí àfi èyàn jíya ọlọ́run bá anábì ní ọlọ́run sẹ́bi láwọn ọmọ Israel àwọn tó nímọ̀ ní wọn tún ọkọ̀ bàjẹ́ anábì dẹ̀ máa yàwà lu'ina alladhina kafaru min bani Isra'ila ala lisani Da'uda wa Isa ibn Maryam ọlọ́run láàánà ọmọ Israel látorí àwọn anábì Isa tànábì Dawud nítorí pé wọ́n máa ìdá láìdá wọn ọ̀kọ̀ fún àti ń sa ìdá

ó ti kó ládùúgbò yìí ó ń torí pé tí bá dúró fún bẹ́ẹ̀ pé sọ́ọ̀bù ẹni èmi náà ti kó sí ẹgbọ́n ẹni mú kẹ́gì lọ kí lọ sọ fún ọ pé omi lọ wá gbà and then tẹ̀rí ọlọ́nkọ́ sáà sá anábì ò ṣe àyà ní èèyàn tó bá jẹ́ pé hàn tó ń sìn anábì àbí kò tí a fẹ́ nìkan ṣùgbọ́n ìgbà tí ọ̀ká musnad imam ahmed kó nàmì náà ṣe sàdọ́ àsọ́lù fún ẹ̀ ní kí wọ́n ẹni ẹ lọ nígbà kó fi kọ́ gbádùn ẹn tó bá ti á bẹ́ẹ̀ ti di àbí bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ tafsiri àtàwọn tó jókòó gbọ́ bẹ́ẹ̀ àwọn a ní kọlọ wò bọ́ wọ́n wà níbẹ̀ àwọn sí ni kò sí problem kò sí problem náà wà lọ́gbọ́n náà ah ẹ lọ́wọ́ ọlọ́wà ní àfọ́sí àbí ìsìn ẹbá dẹ̀ ẹbá sí bá kò sí problem lónìí wọ́n lọ tààlà àlà ẹ̀dàkùn ẹjá sí ṣúrò ìbéèrè yẹ́ mi rẹ̀ ti ń gùn lọ náà mo rí àwọn ìbéèrè kan gbà ń bí tí wọ́n kọ lédè òyìnbó wọ́n obìnrin kan wá sọ́dọ̀ àwọn ṣùgbọ́n àwọn ò ní àwa fún lówó pé kọ́ lọ́ra wá káwọn lè fún mẹ́ nínú ọ̀sẹ̀ yẹn sáà ti kó sí rìbá àbáwọn èkó sí rìbá bẹ́ẹ̀ ṣẹmọ tó fà torí pàdé sànábi sọ pé kó lọ kọ́rọ̀ di jára nẹ́fà fáwọ́ rìbá torí pé ẹni tó bá yáwó lọ́wọ́ rẹ̀ tó bá fi ránṣẹ́ ò ti kó sí rìbá ṣe mọ̀ bẹ́ torí pọ́ dájú pé tí ọba yáwó lọ́wọ́ rẹ̀ wọn òbí ọ̀dá kọ́ lọ pé lè rẹ̀ pípọ́ ajíṣẹ́ fún ó ti sàǹfààní kan lára wíwá tó wá ó ti dèrè bá nísìn mo ní kọ́ lọ̀rọ̀ sẹ́wá kí n lè fún bẹ́ẹ̀ ṣó kó sí rìbá àbí ò kó sí rìbá ìbéèrè wọn nìyẹn kò kó sí rìbá nítorí pé afẹ́kọ̀ọ́ náà sàǹfààní nínú nǹkan yẹn ni sọyé tó bá rà dé ibẹ̀ láti fún kòkó sí ṣùgbọ́n ká sọ wípé iṣẹ́ ọ̀ní ọ̀pọ̀ láàrin ọwá yáwó lọ àwá ní ah, ẹwọ̀ ẹ̀dà kan bá ń bàtà ẹ̀ bàtà táwọn ọmọ dojú dédé bá ń síjú rẹ̀ lẹ́ rìbá rẹ̀ tọ́rọ̀rọ̀ bàtà and paying back some amount, since those that buy in full cash payment pay lesser lesser price to those who buy it in debt. Wọ́n ní ǹjẹ́ ọ̀tọ̀ nínú Islam, ǹjẹ́ Islam faramọ́ kára nǹkan ní gbèsè, kó a jẹ́ pé a padà díẹ̀díẹ̀, kó jẹ́ pé iye tá fi san yóò yàtọ̀ sí tàbá dáwó kalẹ̀ lọ́pàá kanáà wọ́n ní ìjẹ́ islam faramọ́ ìdáhùn ní pé islam faramọ́ tó bá ra nǹkan lójú ẹsẹ̀ tó jẹ́ pé 15,000 ṣùgbọ́n tó bá ra tọ́mọ sẹ́ndẹ̀ẹ́dẹ́ ọjẹ́ 18,000 islam faramọ́ kìí ṣe rìbá ẹlẹ́kẹta what should be done by a girl whose parents are not sunnah but she practiced sunnah due to some reason her parent doesn't cater for her. ìwàgbọ́n tí ó kọ sí à ah, kíní kan of food clothing etc what is the next thing for her to do wọ́n ní kí ni ó jẹun tó ọmọbìnrin kan ó ṣe èyí tó ṣe pọ́mọ obìnrin yìí báyìí ń se súnnà orin lórí ìlànà súnnà látara eléyìí àwọn òbí rẹ̀ wọn ò sójúṣe wọn fún bí fífún ló ń jẹjẹ ríra sọ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lọmọbìnrin yìí lè ṣe ọjọ́ ìkà tó wọ́n bẹ̀rẹ̀ ìdáhùn ni wọ́n fún àwọn ọmọ ìyá táwọn bá mọ̀ pé ní ìṣòro yẹ kún fún táǹpẹ̀ níjọmọ̀ ìyá nìyẹn ṣùgbọ́n kọ́mọ̀ wà ìrànlọ́wọ́ yẹn sọ́dọ̀ ọkùnrin torí pé èṣù é fún yẹn ní nǹkan lọ́fẹ̀ẹ́ ìrànlọ́wọ́ yẹn àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ní kó gbọ́ tọ́rẹ́ yìí mọ̀ wípé ẹ̀mí la mọ́ fún bára gbé bẹ́ẹ̀ ọkùnrin náà ṣe rí pé tẹ́nìkan bá ní problem ẹ̀rì Ah, níjọ́ kan àbákan wọ́n jókòó mítọ́ wá sí alkọ̀ fúpa báyìí wọ́n ti wá ọ̀dọ̀ mílé ọmọkùnrin kan olóòwọ́n gba Islam wọ́n bá fún ní Islam àwọn pẹ́rẹ̀tì ẹ̀ bá yọ lẹ́nu kó náà pẹ́rẹ̀tì ẹ̀ bá débi pé wọ́n lọ fọlọ́pàá arrest àwọn brọ́dà yìí wọ́n bá sámá ọlọ́pàá lọ bí pé mo fẹ́ mú bàtà ni wọ́n gbẹ́kùn lé jáde wọ́n túlẹ̀ wọ́n bá wá sọ́dọ̀ mi bí àsìkò tí wọ́n dọ́dọ̀ mi sójà kan tó mú wá mú wá láti Èkó kọ́nẹ̀lì ni ń bẹ lọ́dọ̀ mi gbà yìí wọ́n bá rojọ́ advice ẹ̀ ọ̀gá kọ́ náà lónẹ̀ báyìí bá báyìí lẹ́ni sọ àwọn ló ti dá parí ó ló ti dá parí ó ní ẹmọ́sà ẹ lọ bá ọlọ́pàá yẹn gbé fóònù fún ẹ pé kọ́nẹ̀lì kan fẹ́ bá sọ níbi ọ̀rọ̀ ti yanjú ni ẹ pé tẹ́ bá tún tẹ́tẹ̀ àwọn níyí pé ta ní sọ̀rọ̀ kọ́nẹ̀lì o àwọn ọlọ́pọ̀lọpọ̀ pè sọ́jà tó yé a máa ń dúró tira wa ọkùnrin ó dúró tọkùnrin kọ́lọ̀ sẹ́mi rẹ̀ ojúṣe ni ṣùgbọ́n tóbìnrin bá ń wá wàláìwọ̀n tún fún mi lóúnjẹ lóòrùn wọ́n náà bá tún fún ọdún fún mi lóúnjẹ lọ́la kódà ìjáàbù mi ti bó ókè má wọ́rí má gbé e lọ shopping ra ẹ́ ní ìjáàbù so wọ́n pé tó bá ti problem òun náà wà pé àwọn brọ́dà yẹn láìkí mi ah ah ah ah nǹkan súsú lè sú mọ́ sú ẹmọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ tó bá sì jẹ́ pọ́dọ̀ rẹ lọ́wọ́ àwọ̀tọ́jọ́kùnrin kò burú ṣópọ̀ mọ́yàwó rẹ̀ gbogbo tẹ bá bẹ́bẹ̀rẹ̀ àwọn bá mi àmìdì sọ òwọ́n máa ṣàlàyé fún mi torí mi sì mi gbélé kódà mọ́ wà ń lẹ́ni mọ́ wà bẹ̀rẹ̀ ti ẹ ẹmọ obìnrin ẹgbẹ́ yìí ni ẹkún kọ́ lẹ́kọ́ nìyẹn ra lera ń díẹ̀ láti ràn lọ́wọ́ kọ́ ìlànà tó ń kọ̀dẹ̀ sí fẹ́ gbà lórí rẹ̀ obìnrin sáàmù fídà báwọn ní mọ́tẹ̀ fẹ́kẹ́ fẹ́ brọ́dà mi tó wọ́n wáyà ò mọ́ra ẹwọ mi tí ìṣe tán ẹjẹ́ kan wá ẹ̀ẹ́sẹ́ ká bójọ̀ ẹjẹ́ kan wáyà tó bá yá ẹ̀ẹ́ lè fẹ́ brọ́dà mi ṣùgbọ́n lè gbówó mi àbí eléyàn náà tún dá tó yé torí pé innamal a'mal sí torí pọ̀ fẹ́ fi fún brọ́dà rẹ̀ lómi náà fún tẹ́lẹ̀ ebi torí ẹ̀sìn fi rẹ̀ jí ó sì èyí tó wù eléyìí jẹ́ bó ti jẹ́ سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت ونستغفرك ونتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته